بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه السلام عليكم ورحمة الله وبركاته وبركاته أنه صريح السنة للإمام الطبري رحمه الله إيتي أخذ بلاتي Eh, ọ̀rọ̀ kẹta nípa ìdẹ̀ra tí Allah tabaraka wa ta'ala tó ṣe fún wa nígbà tó rán àwọn ìrìnsẹ̀ tá a wí yẹn fún ìrìnsẹ̀ wa hmm, ó sì fi àdánwò onírànràn ó fi kan àwọn ìrìnsẹ̀ yẹn. fi lè ṣàgbéga wọn. Àdẹ̀jọ́ yóò apèsè sí ọba dẹ́dà ni àwọn ènìyàn ọyẹ àwọn ẹni rẹ̀ wò. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ọ̀ àwọn tó bá jẹ́ ẹni rẹ̀ kọ́ yẹ wọn wò nítorí pípa ẹsẹ̀ wọn rẹ̀ àbí sísàgbéga ipò قال المؤلف رحمه الله ولم يخشي جل ثناؤه أحدا من مقرم من مقرم رسله ومقرر ومقرب أوليائه من محنة في عاجله في عاجلة دون عاجلة وني فلم يخلي جل ثناؤه أحدا من مكامر من رسله ọlọ́run ọ̀wá mú ẹnìkankan pa sófo nínú àwọn ẹni tí ó ń ṣàpọ́nlé àwọn aránṣẹ́ rẹ̀ àwọn kan rì bí áwòlìyá èyí o àtàwọn tí wọ́n ń sún àwọn ẹni rẹ̀ kò mú wọn pa sófò àbí ká sọ pé ìkánú àwọn ẹni tí wọ́n jẹ́ ní àpọ́nlé nínú ìránṣẹ́ rẹ̀ ọlọ́run ọ̀pá wọn sófò àtàwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ nínú àwọn ẹni rẹ̀ ọlọ́run ni wọ́n pa sófò ní mẹ́hìnà tí ń fi àjìlá tí ń dúnà àjìlá kò ní wọ́n pa sófo pé ká dánwò má ṣẹlẹ̀ sí wọn láyé kìí ṣe nígbà tó ń dàlù kìyàmà o ọlọ́run wá sí bẹ́ẹ̀ ìyẹ̀sítọ́ òjì bẹ́ẹ̀. ìyẹ̀sítọ́ òjì bá ìsọ́bùrù yìí àléhà mìíràn bìí mìíràn kàrọ́ ọmọ sí. àjàláhù wọn lọ́lọ́run ọba ṣe bẹ́ẹ̀ tó má dánwò ìwà fún wọn láyé yàtọ̀ sí tíjọ́ ìlú ìdàlù kìyàmà ó lè jásí pé yóò ṣe ní dandan pẹ̀lú sùúrù tẹnìyàn bá ṣe lórí àdánwò yẹn látọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ yóò ṣe ní dandan láti rí mínàlì kàrámọ́tì àpọ́nlé má àádàláhù èyí tọ́lọ́run ti palẹ̀ mọ́ fún tọ̀hún. wàmínà lè mọ̀ sí láti lẹ́dẹ́ yìí náà pátábá wùlà. ẹ ò àti ipò tí ń bẹ lọ́dọ̀ ọba dẹ́dà subhanahu wa èyí tó ti kọ́ fẹ́ mi náà. ثم جعل تعالى جل وعلا ذكره علماء كل أمة نبي ابتعثه منهم وراثه من بعده. wọ́n ní lẹ́yìn ìgbà yẹn ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí tí ìrìnàjò rẹ̀ tóbi tó sì ga yẹn ó gbé àwọn ọ̀làmọ́ kalẹ̀ fún gbogbo ìjọ kọ̀ọ̀kan. علماء كل أمة àwọn olùmọ̀jọ kọ̀ọ̀kan nàbí yìí tí ó já nàbí tó ṣe wípé àwọn olùmọ̀jọ kọ̀ọ̀kan ànábì kọ̀ọ̀kan ibi tó àṣàhù minhum tọ́lọ́hún gbé dìde láàrin wọn wọ́n rà àṣàhù min ba'dih kí wọ́n tún jáde tí ó jogún àwọn ànábì yẹn lẹ́yìn ìgbà tí wọ́n ti lọ. ويقوام بالدين بعد استرامه إليه àwọn sì tún ní ẹ̀lẹ́kùn wáàmù fìtì àwọn olùmọ̀ ni wọ́n mẹ́sìn dúró ìdára ni wọn lẹ́yìn ìgbà tí ìbàdàn ìtẹ̀rọ̀mì ilé ọkọ̀bùdì nígbà tó lọ́n bá gbẹ̀mí àwọn ànábì yẹn tí wọ́n ti padà sọ́dọ̀ ọlọ́run àwọn ni wọ́n tún máa wá dáàbò bo okùn ẹ̀sìn àti àwọn okùnfà ẹ̀sìn tó ṣẹ̀sìn pọ̀ àwọn ìlànà yẹn ni wọ́n máa dáàbò bo. àwọn wọ́n tún máa dáàbò bo bákan náà àlámìhí àwọn àmì ẹ̀sìn wọ́n ṣàrá ìhì àtàwọn ṣẹ̀rí àrẹ àwọn òfin rẹ̀. wọ́n náà sì bí ìrìnàjò náà ó lè máa gbàgbọ́ òwò wàhálà wàhádà ó ní àwọn ni wọ́n tún wá jẹ́ kí ni ọ anásù ìbínà dúnàwó anásù ìbínà dúnàwó lè má ń bàgà o àwọn kò tábẹ́ ni tí bá ń kọjá àlàsẹ́sìn wàhádà tó ń tọ̀ wọ́n sì ń ṣe kí ni ọ kí ní sàkàkọ ẹsìn wọn kọjú báńkòdà. ọ̀dọ̀làlà àwọn ni wọ́n sì máa tarí dànù ètò àṣetánì ọ̀dọ̀làlà wú o àti ìsìn rẹ̀ sọ eléyìí àwọn ni dáadáa tọ́lọ́wọ́n ọba ṣe fún wa sọ kò ní kí àkókò kan pa sófin láì ní rí ránṣẹ́ tí wọ́n máa sa àwọn ṣe olówó ibi táwọn ọba tún fi lọ báyìí àwọn olùmọ̀ tún jogún wọn ọ̀lẹ́ náà wà lọ́sàtò làǹbíyà àwọn olùmọ̀ yẹn náà jogún àwọn ànẹ́bí ara àmì ìwọ́rì tó dín ara wọn aládé hàmá wà ìnàmá wọn lọ́sọ̀ lẹ́ẹ̀rì máa wọn ò jogún dínà àti dé hàmá àmọ́ mọ̀ ni wọ́n jogún fọmọdé àkàdáhù àkàdá bìhàbùrín wà fìr ẹ̀ńtọ́ bá ti wá nímọ̀ yẹn tiẹ̀ ha èròjà tó pé ló ń tọ̀ wọ́n nìyẹn. àwọn olùmọ̀ tí wọ́n jogún àwọn ànẹ́bí ọlọ́run ni ọlọ́run gbé àjùlọ ọlá fún wọn pẹ̀lú ògo mímọ́. ọlọ́run tó wá pọ́n wọlé pẹ̀lú ìfarabalẹ̀ àmúmọ́ra. Àlàmà ọlọ́run wá ṣe wọ́n àlàmà àmì ìdánimọ̀. Ah, ẹni alam bí kíní tí wọ́n máa ń gbé tí wọ́n máa ṣe kìlómítà one kìlómítà two ni wọ́n máa pè ní alam báwọn olùmọ̀nì náà ṣe wá rí nìyẹn fẹ́sìn wọ́n tún rí bẹ́ẹ̀ fáwọn ẹni tí ń ṣẹ̀sìn. wálé ní islam wálé fúdà mọ̀nẹ́rọ. wọ́n tún wá jẹ́ mọ̀nẹ́rọ minerals kíní tí wọ́n máa ń kọ́ sí wọ́n á ní asóró asóró ni wọ́n jẹ́ fún islam àti manam wọ́n tún wá jẹ́ kọ́ọ̀dà lẹ́lẹ́kọ́lù olùdarí fáwọn ẹ̀dá. lọ́sàdàdà wọ́n tún wá jẹ́ àìmọ̀ aṣáájú fáwọn ẹni tó jẹ́ ẹrúsìn ọlọ́run wọ́n sáàdà àwọn náà wọ́n tún darí wọn. iléyìn mọ̀gbáhùn ń. ìdẹ́lẹ́ àjà ọ̀dọ̀ àwọn onímọ̀ yìí tọ́lọ́run fún lájú ọ̀la yìí ọ̀dọ̀ wọn ni wọ́n máa gbé gbàmígbàmí lọ ayíǹdàlhàj àgbàmígbàmí ẹ̀sìn ní ọ tí wọ́n bá ní bùkátà sí. wàbí yẹn mo ti gọ fatu wọn ẹ̀ńdà náà ibà. àyà pẹ̀lú wọn náà ni wọ́n ti máa lẹ́sìn ẹ̀kọ́ gbàmígbàmí náà lọ́wọ́ náà àkólà àkóyọ nígbà tí sọ̀rọ̀ bá dé. alájà àgbà kékeré pé <clears throat> ìwà nínú ìbáyé kékeré wàhálà bí ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ hmm. kí لا يثنيهم عن يتعد أن يتعدق وتحنني عليهم سوء ما بهم من أنفسهم يولون لا لا يثنيهم ولا عند تعطف نبي عنه وتحنن عليهم ها ما سعنوا سوء ما هم ها أبرو متسكت mọ́hún bìhí àǹfọ̀sìhìm yóò lónà àbí àǹfọ̀sàhùn yóò lónà aburú nǹkan tó ṣe wípé eh, tí a lè sọ pé wọ́n ń ṣe fún ara rẹ̀ tí wọ́n ń ṣe lọ́dọ̀ ara wọn àánú lè sẹ́rí wọn tí wọ́n á fi ní ìṣeun tó yẹ kí wọ́n ṣe pẹ̀lú aburú táwọn èèyàn ń ṣe. wọ́lá tẹ̀sùn tòun ẹni ìwé kan ti àlẹ́ ìhìn ọ̀rọ̀ pàtẹ́lẹ́hìn kókó mọ́ ilé ìhìn yàtúù. ó ní bákan náà a lè sọ wípé tàkọ́kọ́ ta wíyàn eh, àní òní sẹ́rí wọn ń dọ̀tà àtó níbi àánú ọ̀tà hànú àrèhìn àánú àwọn èèyàn kan sì yẹn sóhùn máa ń níní àǹfọ̀sì ní yúlú náà aburú táwọn èèyàn ń ṣe yẹn kò lè torí ẹ̀kan láwọn ò ní sànù ọ̀rá yẹn sọ dùn kò sì lè sẹ́rí wọn á ní ọ̀rá ọ̀rọ̀ afatibihin tí wọ́n wá fi ní sànú wọn kíra ní òní dáhùn padà kó bóhùn mọ́ ilé yìí máa yàtọ̀ àìdá wọn táwọn ènìyàn ń ṣe mọ̀hárùrìmọ́ àbíkẹ́ni mọ̀hárùrìmọ́ mọ̀hárùrọ́mọ́ ṣé tàhárùrìyàn lọ́dọ́ ní mọ̀hárùrọ́mọ́ ń bẹ ní báyìí ọ̀yà. mọ̀hárùrọ́mọ́ mi ni òǹkọ́lọ̀ bàjẹ́ sí ìlẹ̀tàwárí láàyè fíìgì mi ìhun tó kọ̀ fún wọn nípa rẹ̀ òun ni máa wá ẹ̀sìn ọlọ́run ọba sùhánà tí wọ́n fẹ́ gbà lára àwọn ènìyàn lójú wọn máa láàánú wọn lójú bẹ́ẹ̀ wọ́n fi ní àlùsùnà inú nǹkan tí ń bẹ pẹ̀lú wọn nìyẹn ọ̀rọ̀ àmọ̀ bẹ́ẹ̀ hmm. ìmọ̀ ọ̀rọ̀ àmọ̀ wọ́n jìṣẹ́ àánú tó wá wọ́n sọ pé nkpé tó má gbà yọba wọnà wọnà hmm, hmm. wọ́n ti ṣe bẹ́ẹ̀ ọ̀tàwá kìíyà àti lẹ́nu tí ń tọpa tọ́lá bàrídà lọ́hí fi àkàdé ìfọ̀lẹ̀ àlejò lẹ́nu tí ń tọpa ìmáwá ìyọnu ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú pé wọ́n fẹ́ gba àjùlọ ọlá lórí àwọn ènìyàn. وجعل جل ثناؤه وذكره علماء أمة نبينا صلى الله عليه وسلم من أفضل علماء الأمم Ah, eh, ó ní lẹ́yìn ìgbà yẹn ọlọ́run ọba sùhánà èyí tí ọ̀nà ti rẹ̀ tó tóbi jùlọ yẹn àti ìyìn rẹ̀ ó gbé àwọn ọ̀làmà àwọn olùmọ̀ ìjọ ànábì wáyé sallallahu alaihi wasallam àwọn náà lálájọ ní gbogbo àwọn olùmọ̀ tí ń bẹ́ẹ̀ ní ìjọ ayé yìí tó ṣe kó ti lọ ṣáájú ìjọ yìí. فيما كان قسم لهم من المنازل والدرجات والمراتب níbi ohun tọ́lọ́run ọba ti pín fún wọn nínú àwọn ipò àgbéga àpọ́nlé kisman ìpín kan tó ti wá látọ̀dọ̀ Allah. wàá ti sàlà láwọn òbí yìí àtọ́ àyìnbọ̀nà sí ìbá mọ́ àti láàyè. àwọn kà wọn ni wàá àjùzà lára hàn fi ìhàgbọ́n ọlọ́run wá tóbi ìrìnjẹ fáwọn ènìyàn ọ̀nà sùn ìbẹ́n àti pín kan ìpín tó ṣe wípé má ti láàyè láàyè o àfáàdìlì yìí pẹ̀lú pọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala àfáàdìlì àwọn ó dé àwọn tó lọ́lá jù nù ó tó dé àwọn wò. bìmọ̀nà fi àyíká pẹ̀lú àwọn nǹkan tí ó sàǹfààní rẹ̀ tó máa wúlò fún un. àmì tẹ̀hánì yìí bìṣọ̀rọ̀ rìhà bákan náà yàní ọlọ́run ọba ta tún wí a sọ pé wọnà sún ìbán àti ìpín kan máa tìlá ìláhí pẹ̀lú àdánwò ọlọ́run ọba subhanahu wa ta'ala àfáàbílà ha bí mọ̀nẹ́fì ìhà àwọn tọ́lọ́lájú pẹ̀lú àwọn nǹkan tí ó sàǹfààní rẹ̀ ó fi dán wọn wò wọ́n ti há nìyí ìyára ha o àti bó ṣe tún sì náwó fún àwọn ẹ̀sà rẹ̀ bí ṣìláàrí ha pẹ̀lú àwọn ẹni ibi wọn nínú ìjọ yìí ọlọ́run tó wá sí kí ni àwọn tó ga ó tún dẹ́ wọn o pẹ̀lú àwọn tó wà nílẹ̀ ní tí wọ́n jẹ́ nílẹ̀ lẹ́ àwọn tó àyè àtàwọn tí wọ́n yẹ̀yẹ̀. fọlàmìyẹ́kùn yẹ̀sùnìhìn yẹ̀sùnìhìn fọlàmìyẹ́kùn yẹ̀sùnìhìn mọ̀ọ́kánù bíi mìíràn àníkọ̀ sẹ́rí wọn ni wọ́n tí wọ́n ń ولا كان يسدهم ما في الله منهم للقول عن النصيحة عن النصيحة wọ́n ní bákan náà kò الله سبحانه وتعالى nípa ti Allah subhanahu wa ta'ala ìwọ̀n tí wọ́n ń kàn lọ́dọ̀ àwọn ènìyàn kò dáhùn padà kó níbi ìmáṣe nàṣíhà nípa tọ́lọ́wọ́n bá fáwọn èèyàn láàrin àwọn ẹ̀dá rẹ̀ àbílù rẹ̀ nígbà táwọn ènìyàn bá wà láyé wọ́n fi hàn pé ìṣesí àwọn olùmọ̀ tí wọ́n jogún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkíláàsù bẹ̀ fún hmm. so kí ni wọ́n sì ń pè ní ìkíláàsù àwọn ní kéèyàn dọ́gba àti gbáyìn àti gbébù ní ẹsẹ̀ ṣe náà nìkan máa ṣe lọ báwọn ènìyàn ṣe rí ni ìdí nìyẹn tó fi já sí pé àwọn olùmọ̀ àlè ń mọ̀ yìí lọ́la ju gbogbo olùmọ̀ ọjọ́ ilé ayé yìí lọ. balikanu. balikanu bí ẹni mi ní alájà lè ní. yàrá tó ní. bí kò sí pàwọn ẹni tàwé pẹ̀lú mọ̀ táwọn ní lórí àìmọ̀kan tá ń bá wọn tì yín níjà yẹ̀wọ́n dúnà ìmọ̀ yẹn làwọn máa ń padà síbẹ̀. wàbí hamlin ìsáfàyèyìn ìtàgọ̀mọ̀dúnà. àwọn táwí pẹ̀lú kíni ọ yẹ̀tà ní àmúnà ní bẹ́ẹ̀ nígbà yàrá kíni ọ yẹ̀tà àmàdúnà yẹ̀tà àmàdúnà rí ó ní pẹ̀lú sùúrù àmúmọ́ra wọn sáwọn ẹni tí wọ́n jẹ́ àpọ̀dánù wọn yẹ̀tà àmàdúnà sùúrù yẹn làwọn ọmọ ọmọ lòun ti wọn yàkùzùn pẹ̀lú ọlá wọn lórí àdínkù tí ń bẹ fáwọn tọ̀hún yẹn ọlá yẹn làwọn máa lò ní ọgbà mọ́. bàríkánà láyẹ̀rùdọ̀ kẹ̀bírù mínírùn mọ́ àzùláfàbù ìnáṣì ìdàlọ́ yìí ìfọ̀lẹ̀ ìdálẹ́ká fi àyà mi àyà sí. ẹ o wọn ní bó ṣe já sí pé bàríkánà láyẹ̀rùdọ̀ kẹ̀bírù mínírùn ẹni tó dàgbà nù wọ̀ lè dùnú sí i mọ́ àzùláfàbù ìnáṣì ìdàlọ́ mùfálì dálíkà nínú ọlá àjùlọlá ilé yẹn ayé àmà hayati yìí nígbà tí tó wà láyé ọ̀dẹ́kara. ọ̀dẹ́kara mi ni o mi kẹrin mi takọ́hìrì lẹ́jẹ́ yìí. kọ́bílà màmá ọ̀tẹ̀ àti ohun tó sì tọ́jú pamọ́ nínú èyí tó lápọ̀nlé nínú ìṣẹ̀lẹ̀ ìṣe àṣepamọ́ náà wọ́n ń pè ní sàkáfì lẹ́dẹ́ yìí ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba sùhánà kọ́bílà màmá àti kótó ni pé yóò kú. حتى تبقى لمن بعده آثار على الأيام الباقية. سوري بعد أسركم فإن طبعا وعلى أن أموريقا ها شو ما هو lórí gbogbo àwọn ọjọ́ ayé tí ó sì máa ṣẹ́kùn ti tayọ̀ ráyé. wọ́lá ohun ilá rọ̀ṣáàdì hadiya. ẹ o yóò sì tún máa jẹ́ tó ń hadiya yóò máa jẹ́ mọ̀nà yóò máa tó àwọn èèyàn sọ́nà lọ sójú ọ̀nà ojú ọ̀nà tó tọ́ tó dáa jazahumullahu an ummati nabiyihim afdala mọ̀jẹ́sà. alima ummati alima ọlọ́run àwọn olùmọ̀tàn ròyìn wọ̀nyí ọlọ́run bá ní san wọ́n lẹ́san nípa ìjọ ànábì èyí tó lọ́lá nínú ẹ̀san tí máa ń san fún olùmọ̀ ìjọ nínú kan san fún wọn. wàhábàáhùn mìíràn sàwábì ájísàlà sàwábì. ẹ ò kọ́lọ́hún tó wá fi ta wọ́n lọ́rẹ nínú ẹ̀san ájísàlà sàwábì èyí tó tóbi nínú ẹ̀san. وجعلنا مما قسم له من الصالح من صالح من صالح ما قسم له اه ولا انقصي في السياق فوانا سنة انطلع ما قمفهم سيو قمفهم طهم يقولوا دادا تقمف عمانيا والحقنا بمنازلهم وكرمنا وأكرمنا بحبهم أوني أقلنا طعام وعليك بابا منازلهم يبقوا وكرمنا بحبهم قطنا وعليك الوفهم àti ká lè mọ ìwà àwọn olùmọ̀yẹ́ bọ́ ṣe tó. mímọ̀ lè kìí àtìlẹ̀ àwa ọlọ́run ò kọ́ wá dáàbò rẹ̀ bọ̀ wá àṣáájú kọ́ sọ wa àti gbogbo mùsùlùmí lápapọ̀ mímọ̀ lè kìí àti àwa níbi àwọn ìfẹ́ tó tó lè kó parun bá ní. ọmọdéla ti lè ara àtàwọn òrùlé tó lè sinmi lọ́nà. ìnáwó sẹ́mi àdúrà. ẹ ò nítorí pálọ̀ ọ̀bà yẹn o gbogbo àdúrà ẹni máa ń gbọ́ gbogbo àdúrà tí èèyàn bá ṣe sọ gbogbo eléyìí ó jẹ́ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tìṣíwájú náà ní tìtún jẹ ثم إنه ثم إنه لم يزل من بعد مبيج رسول الله صلى الله عليه وسلم بسبيله حوادث في كل دهر تحدث ó ní lẹ́yìn ìgbà yẹn kò yẹ lẹ́yìn ìgbà tó jìṣẹ́ ọlọ́run ti lọ tán kò yẹ kó gbó لسبيله حوادث àwọn ìṣẹ̀lẹ̀ sàǹwáyé ní fi kó lè dáhàrí àdókò gbogbo àkókò kọ̀ọ̀kan ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ń ṣẹlẹ̀. wàlẹ̀ wá sí lókè kó lè àṣírí pẹ́ńsìlì. pẹ́ńsìlì àjálù kì í sì ń ṣẹlẹ̀ ìkólé àṣírí ní gbogbo àkókò kọ̀ọ̀kan. yẹ́fúsà àwọn fi hàlẹ̀ já irú ìlàlẹ̀ àlè. sọ́jà sí pé ẹni sọ́jà láìmọ̀ kan ó ké gbàmígbàmí lọ bọ́ọ̀lù aniljáhìl bílẹ̀ ìlmi ó ní ẹ̀wà rẹ̀ ń tọ́jú onímọ̀ yẹn yóò ka gàgà òkùnkùn sódà fàzọ́là yóò ka gàgà èyí tó dúdú ní òkùnkùn yóò ka kúrò aniljáhìlì kúrò lọ́dọ̀ aláìmọ̀kan kí ni ó ka kúrò àtàwọn pẹ̀lú mọ̀tọ́lọ́wọ́n bá fi ta lọ́rẹ̀ bìhí aláàbẹ̀rẹ̀ tó sì fi gbé àjùlọ fún lórí àwọn ẹni tó yàtọ̀ sí i. ìmọ̀ mi ni asari. bóyá ohun tí ó fi yanjú rẹ̀ ìmọ̀ mi ni asari bóyá yóò sọ pé orí pàtàkì wà ní pẹ̀lú dáàbò tó sọ pé kí láàbì ìjọ rẹ̀ nú ẹ̀sìn. ìmọ̀ mi ni nẹ́sọ̀rọ̀. ìmọ̀ mi ni nẹ́sọ̀rọ̀ àbí ìlú ti dájú pé ìròrí lèèyàn tà sí. nẹ́sọ̀rọ̀ yẹn ìyẹn ni pé a ti wo yàní àwọn nǹkan tó ti jọ tá a ti kárí òun la wá àtúntò ọgbẹ́ àpẹ̀lú bó ṣe rí nǹkan báyìí hasaw ẹ̀rí ni nẹ́sọ̀ òun ni ìwòye اجتهاد وسيم قال اجتهاد نعم وكان من قديم الحادثة بعد رسول الله صلى الله عليه وسلم من الحوادث التي تنزعت فيه أمته nínú àwọn kan tó بعد رسول الله صلى الله عليه وسلم lẹ́yìn òjíṣẹ́ Ọlọ́run في الحوادث التي تنازعت فيه أمته nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣe fáwọn ìjọ yìí bẹ̀rẹ̀ sí ní ṣe fanfa lórí ẹ̀. ìṣèlérò bá fi àbùdọ́lì àbùdọ́lì yìí ń bá dàrú. ó ní òun náà ní ìyapa tíjọ yìí ń yapa nígbà tá à nẹ́bí lọ́sẹ̀ tá a dúró lájò wọ́n fa ilé yẹn náà títí. bẹ́ẹ̀ fún fitness ta ni ó kàn tá a gbé oyè yìí fún tá a gbé ìjọba lé lọ́wọ́ nígbà tá à nẹ́bí lọ́sẹ̀ ta ló lẹ́tọ̀ọ́ sí i. وأحقهم بالإمامة طعونا نيا تانسل لكو سي جيولوري وأولاهم بالخلافة أنا تعالوا سمو كافي جارو لفعنا صلى الله عليه وسلم ثم لقول في أعمال العباد أها إما هون كافي هون فعفاتو توايا نيا تزيقى إمام إنا نوا في هجورة إمام يعني كيف يمازل آه كيف يمدر عين لا موسي ما تعالى بيولي لأسي عجل تلو تلو nígbà tí olè wá kírun fún wa ta ló ní ọmọ akí àwa yọnu sẹ́ni kọ́ ṣáájú wa ń bi ìjọsìn kọ́ ṣáájú wa ń bi ọ̀rọ̀ ayé sẹ́ni pé mọ̀ ni wọ́n fi yanjú rẹ̀ lẹ́ẹ̀ ẹ̀rí ni wọ́n fi yanjú rẹ̀ nínú àwọn ohun tí fàǹfà tún ṣẹlẹ̀ lórí ẹ̀ sọ́mọ̀lẹ̀ ọ̀wùlú òun ni iṣẹ́ ẹ̀dá ṣíṣe tàbí ẹ̀ bá ṣe sọ́lọ̀ wọ́n tún fa ilé náà lọ títí ọ̀yà. bọ́yọ̀ ọ tẹ̀lé tọ́lọ́run àbọ̀yàpọ̀ ọlọ́run sí ọlọ́run lọ kádàrà rẹ̀ wàhálì híyà ìkọ̀dọ́ ìlà ìwà. ọ̀kadà rí ni inú kádà rẹ lọ́wọ́ sídájọ́ ọlọ́run ti parí pé yóò ṣe dáadáa yà bí yóò ṣe bí yẹn. amílẹ̀ amúre fi báàlì kalẹ̀ mú mú buhari ilé ìdí. mo fa òwò àbí àlámọ̀rí yẹn ọ̀rọ̀ nípa ilé yẹn mo fa òwò àgbó ìwọ̀n tá a sẹ́rí rẹ̀ ni wípé náà lè sọ pé kádàrá náà lè sọ pé kí kádàrá akàdó láàrin kan bẹ̀ iṣẹ́ fẹ̀ dáadáa àwọn ọ̀sán gbogbo àwọn eléyìí fàǹfà lọ lórí ẹ̀ nínú àwọn nǹkan tí fàǹfà lọ lórí ẹ̀. ọmọ lè kọ́ ló fi lè ìmọ̀ rẹ̀. òun náà ni ọ̀rọ̀ nípa ìmọ̀ ní sálá lè pè ní mú mi. ọ̀yà àbí ká sọ wípé kí bẹ́ẹ̀ ni sálá lè pè mú mi ni ṣé ẹni tó sọ̀rọ̀ ìmọ̀ ní jáde láṣẹ ni mọ̀ mi ni. àbọ̀rọ̀ ìmọ̀ ní tọ́sọ jáde láṣọ pé ìmọ̀ ní ló níyàn. wọ́n kí ni àbóṣiṣẹ́ ìmọ̀ ní. àmùhùwà kọ́ òlò ìgbẹ́rẹ́ kí èèyàn ṣe láyé láyé lọ́la lásán ni ọba àmà tẹ̀ ń láyé rẹ̀ <laughs> tóun ní jẹ́ mọ́ni. wàhálì yazidu wa yanqus. àti pé ìmọ̀nì ni sólè lé sí àbí ọmọ adékù. amúlá ziyada tán làwù lánà sọ. àbí kò láyé sínú kò sí ládìkù nù eléyìí náà fanfa tó ń lọ lórí ẹ̀rẹ́ pẹ́tẹ́ ìmọ̀ ni wọ́n fi yanjú rẹ̀ àfa nǹkan ó mú àwọn ọmọ kan bímọ tí ayọ́ àṣẹ máa mẹ́sìn wá lórí ẹ̀. fún mọ̀lẹ́kọ́lù fún ìkórè àn. nígbà òfin wa àwọn nǹkan fífa àwọn ìṣẹ̀lẹ̀ àgbákò tó tún ṣẹlẹ̀ òun ni ká tó máa sọ ọ̀rọ̀ ìwékùwì nípa Al-Qur'ani alápọ̀nlé. àlejò àmọ̀ kúlókùn sẹ́dá ni Kùránì àbí kì í sẹ̀dá wọ́n tún jiyàn sórí eléyàn náà lọ rẹpẹtẹ. ìmọ̀rú yàtọ̀ lè mọ̀ mí ní ìrìn àrọ́ tó. nínú àwọn nǹkan tí yóò ṣe ìyẹn ju gbogbo ẹlẹ́yọkọ̀ kan ni o nínú àwọn nǹkan tí fàǹfà tó wáyé lórí ẹ̀ òun ni wípé mùmínú rẹ̀ lẹ́dàá subhanahu wa ta'ala yawmal qiyamah wọ́n tún fà yẹn náà àyàn lè rí ẹlẹ́dà ẹ̀yìn ò rí ìbẹ̀lẹ́ rí báyìí. ọ̀yà. tó mọ̀ lè kọ́ ló fi àlèkọ́ láti yí mu bèlè kò rí àná. wàhálà tó ṣẹlẹ̀ lórí ilé rẹ̀ ipe tó tí èèyàn bá ń ka tọ́tọ́ pé bisimilahi rahman rahim qul huwa allahu ahad allahu samad ọkà bẹ́ẹ̀ tó fi débi lam yazid wa lam yulad wa lam yakul lahu kufuwan ọkà délẹ̀ ṣé kùránì mu àbí gbólóhùn lọ àpé yẹn náà yẹn náà tó da wíwí lẹ́rẹ̀ pẹ̀tẹ̀ torí yẹn lèmi tí wọ́n kà gbólóhùn tí gbólóhùn ń jáde ní àlùfáà nínú àwọn nǹkan tí wọ́n fi tí wọ́n fi ta sí àlùmọ́ Bukhari ọ̀kan náà nìyẹn ọ̀rọ̀ láwùjọ sáré pé nǹkan bẹ kò sí bẹ́yìn ọ̀sẹ̀ nítorí òní mi làwọn afáàfin kan tí wọ́n pè ní aṣágàbọ̀ alàlùfáà ìṣàgàbù yẹn òun ni ìwáwáwí àbí ìdá eh, nílẹ̀ fáwọn olùmọ̀ láwọn olùmọ̀ tó jólúmọ̀ àgbàfà tí wọ́n sì tún rí àríwí sísìn wọn lára àwọn ni pé láfúwí pé gbólóhùn mi tí mo sọ yìí ẹ̀dá ni ẹ̀dígẹ́sì rẹ̀ wọ́n á yẹ pé gbólóhùn fi kàkọ́ra àdúkọ́ àmì ó lè jẹ́ wo èèyàn tó ń ọ̀rọ̀ láwùjọ yẹn náà ń ta àkìtì yẹn àwọn fẹ́ wò pé ẹ̀dá lẹ́nu ti ń kà gbólóhùn yẹn náà ẹ̀dá. sóòtú kàńtó tó ṣùgbọ́n ohun tí ń jáde lẹ́nu rẹ̀ kọ́ àná. àwọn fẹ́ yanjú pé láwùjọ bá ẹ̀dá mi lọ tó di wàhálà jù bẹ́ẹ̀ náà lọ. ó di ẹni tó Ibn Taymiyyah rahimahullahu ta'ala. بعد ما بين صلاة نقاع yàní wíwà lókè ọlọ́run abẹ́ sísọ̀kalẹ̀ ọlọ́run sọ̀kalẹ̀ wọn ni wọ́n ti rí nígbà rí kan sọ̀kalẹ̀ síbi ẹsẹ̀ kejì tó bí bẹ́ẹ̀ lọ. ìdálíkà já lóhùn mọ́kìlá mo sì sọ̀kalẹ̀ ẹ̀ pé jọ́tọ̀ bá ń sọ̀rọ̀ wọ̀ ní lẹ́wọ́ sáwọn ọmọ lè kéwò ọlọ́run lọ́wọ́. بعد النواة خلاص أنت ممثل وقد أنكرت قوله ليس كمثله شيء وهو السميع البصير lọ́nà sí mú gbogbo kìíní ẹ̀ wá ní kọ̀ọ̀kan kò fẹ́ sẹ́ni tí wọ́n á rí wí sí nínú àwọn àfáàní ńlá bántúbántú yẹn. ọ̀rọ̀ tún wáyé sí alifáàzì yìí bí ẹ̀kọ́ àti gbólóhùn yìí fẹ́ dàní. wọn àgbà tó wọ́n tó kárí ẹ̀ dáadáa ṣùgbọ́n gbọ́dọ̀ nǹkan jáde ẹjọ́ sọ́tò dọ́kítọ́rà abdulrahman ṣẹlẹ̀ẹ́sì sẹ́dá ní sọ́tò rẹ̀ ìmọ̀dáàbà ní pé kò hàn làwọn gbọ́ àtẹ̀sí gẹ̀ẹ́sì ọ̀bá ìlà sí pé ṣé abdulrahman ń kà àwọn yẹn ti kí àfẹ́ ìmọ̀ àwọn ọlọ́gbọ́ pé gbọ́dọ̀ ti ní jáde ní ìdájọ́ òjòrò àwọn ọdún ni alukọ́ọ̀lù bí kí ni ọ bí lámùú. èyí tó kẹ́yìn. ثم حدث في الشهر هذا حماقات خاض فيها أهل الجهل والغباء. دو الإمام الطبري رحمه الله أيوة في بدأ غاتفه شو كلا بيفهم شو كلا ẹni tú ẹti gbàgbé tàbí tírí tẹ̀ tírí tẹ̀ làfáà ti fún nígbà tí nǹkan wá yíwọ́ ń gbà ní bóòlù sí yíwọ́ tó lásìkò tó wà. àǹfààní lásìkò tó ìgbà tí wà yìí àfáà tó kú ní sírí tẹ̀ nìyàn ọgbọ́n ọdún mẹ́ta sẹ́ẹ̀ lọ ẹ̀rọ pé nínú rìwáyà kan ṣàkàláwí wípé sànẹ́bí dákọ̀ kẹrin mọ̀lẹ́bí náà ìlú náà rí ìtọ́já sí pé àsìkò orí ibùgbìn ò tí ì rìnlẹ̀ dáadáa tó nígbà ni ó ti ń bẹ̀rẹ̀ ó ti ń bẹ̀rẹ̀ tàbí kódà àwọn sábẹ́ ò tí ì tán láyé tí ó ti ń bẹ̀rẹ̀ kódà ànábì kan ó kù sátà tí wọ́n kò láyé náà ló ti ń bẹ̀rẹ̀ ọkùnrin tó fọ ẹsẹ̀ ọ̀rọ̀ tí ní tẹmíìmù ṣùgbọ́n àyìn ló ti yọjú yàní ọ̀run àwọn kàwárìjù ti yọ káàníbi tó kò láyé àwọn kọdarí ọ̀run tí wọ́n náà sì yọ tó ti hàn ká lásìkò àtúláyé fún ọ̀run lóòótọ́ ti dàgbà gbogbo àyìn ojú sí ìjọra lọ so ṣùgbọ́n orí burú yẹn ò tí ì wàá kún lù dáadáa so àfàwa ni ó gbọ́ àwọn èyí tí mo kà á lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ rí lọ. ثم حدث في دهرنا lásìkò tọ̀dọ̀ ti wà yìí náà ó tún á wáyé àsìkò wà àmọ́ ọ̀tún àwọn àgọ̀ ẹgbọ́n bàbá àti àwọn àgọ̀ àwọn àgọ̀ wo ẹ̀yìn mú kú mẹ́kọ̀ọ́ ẹ tó ṣe fáwọn tí wọ́n kó sínú ìwà òmùgọ́ọ̀nì àwọn aláìmọ̀kan bákan náà wọ́n lè kọ́ bá àtàwọn tí wọ́n jẹ́ amukú mẹ́kọ̀ọ́ yẹn náà tí wọ́n darẹ́ àwọn àpàdà náà wọ́n kó bẹ́ẹ̀. ọ̀yà. wọ́n ó mọ̀ sí wàrí ààrùn. ẹ ó ní àwọn tó tún wá kó bẹ́ẹ̀ náà ká àwọn tó darẹ́ bẹ́ẹ̀ nìtumọ̀ rẹ̀ hmm. àwọn tó gbọ́ jù náà lè ọmọ yìí àrùn ààrẹ tí wọ́n tún jẹ́ àwọn ẹni tí wọ́n jẹ́ ní ràlẹ̀ràlẹ̀. wọ́n yóò máa lò ẹ oníṣẹ́ rí tábà la fẹ́ sún ká àwọn àgọ́ tó fẹlẹ̀ lásìkò tiwa yìí yóò dá yẹn láàmú ẹ ó ti pọ̀ jù ní o wọ́n yóò máa lò kàdádù ha yóò sì sún yàn tí yẹn bá ní kó ń kà. mi ní alẹ́ kọ́ ló fi kùn ṣe ń àhúwà àhúwà. la ilaha illallah nínú ẹ̀ náà ní ká máa sọ pé é kọ̀ọ̀kan ṣé òun gangan ni kìíní ni èkúté ṣé èkúté gangan náà sì ṣe mọ̀ pé wàhálà gidi eléyìí bẹ́ẹ̀ ni ìyẹn tún bẹ́ẹ̀ wípé irin tá à ń pè sí irin náà lè kọ rẹ̀. àmọ̀ wà gẹ́rù àbí nǹkan mi. ونحن نبين الصواب لدينا من القول بذلك كله إن شاء الله àfààní sẹ́rí gbogbo ohun tá a sọ pé sí àwádìí tó burú ní pátá àwọn sàlàyé ohun tó kọ̀rẹ́tì wa من القول nínú ọ̀rọ̀ fi ذلك afọ̀rọ̀wí nípa ilé yẹn إن شاء الله تعالى tọ́lọ́mbà fẹ́. ọlọ́run náà là ń wá kó ń bẹ̀rẹ̀ àfọ̀ṣẹ́ wọn á fèsì lórí gbogbo àwọn. وغير مقدمات ذلك الإمام طبعي يتنبين ده <laughs> سبحانك الله وبحمدك أشهد الله لا إله إلا أنت أستغفرك وأتوب إليك